everyone welcome to Tony Talk. so ga ọ ó ga mixed feelings ní gbogbo ọ̀rọ̀ Mohbad yìí every time téèyàn bá ń gbọ́ anyway nǹkan tí mo gbé wá lọ́sàn is um, um, show mama um, Yeye Kudi láti explain really nǹkan tó tún ṣẹlẹ̀ and nǹkan tó fà á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 if tá a bá fi dídá ìyá Mohbad everything about Mohbad will go pátápátá we won't hear anything about Mohbad anymore Mohbad, Mohbad still remains the son of Mr. and Mrs. Iya Bonvita Aloba. wherever and whatever will happen on this earth. Liam remains that grandpa and Yabon Vita's grandchild. If you people like, they should do the corona inquest from now reach 21 years when Liam or 18 years can claim his father's money. But that you want to come and add injury, sort upon the injury of the alobas by suing. Because all these things you people have been doing, the only buruku you people have been doing, see, we are just helping you people to analyze it. Just so that it will not be that I know I know ring so. But that you want to sue him for defaming the character of your daughter ìyẹn you ìyá Wùnmí nìyẹn o that to to be sincere this girl's marriage you are one you are the main person that made it very tacky and very clumsy and very rubbish the way it's happening to her you are the main person the father is targeting baba Wunmi is targeting ah baba Mohbad because you are the bad influence if somebody is advising you because they said i i learned Wumi has a lawyer yes it's okay she must have i then learned mama Mohbad too has a lawyer i hope it's a lie yo that you want to sue Baba Mohbad that he defamed the character of your child. Nikinio. So the one that after he spoke, he said his son told him. The one that Wumi also said now. That we know we don't have any evidence. Just like the one Baba Mohbad said and said the son said. So Baba Mohbad now should not counter sue her by saying, me came with woman to the house. Meanwhile, Baba Mohbad was also having sex with Iya Mohbad in that house. Baba Mohbad and Iya Mohbad were having sex in that Mohbad's house. Ẹ rí i pé ayé is ó pin mò ń sọ pé ọ̀rọ̀ yìí wọ́. meanwhile she has gone to marry another man before but because Mohbad really wants the father to come back with the mother he doesn't like the stepmother anymore Wunmi now is saying that the father was also coming with the with his girlfriend And she found out that Mohbad's father was jealous. Uh, sorry, Mohbad's mother was jealous because Mumi's, uh, eh, Mohbad's father was coming with girlfriend to the house. So because she reported the matter, she doesn't want to be involved. You know, she just wanted to, so that stepmother will hear, which that will not even concern me. I don't get it. It's not Mama Moba that has lawyer. Mama Moba's younger sister too said she wants to sue Baba Mubad. In fact, I, I asked, I will not lie, I asked Baba Mubad myself. And he told me it's true. You know me, I don't have to, I don't like to do like this. If something about hear me, I don't really talk to the man like that. But all ò bá yé mi, I always go and ask. The one that I think I shouldn't ask, I should be listening to you people. I listen to you people. I personally asked him, that is it true that they want, eh, these people have lawyer, they want to said yes. For what? I was told that they want to sue him for Mama Muba, Mama Wumi for, mm, mm, for defamation of character pé òun ba àwọn ọmọ òun jẹ́ I said eh. meanwhile mama baba Mohbad and ìyá Mohbad they have come back o. Oh. You know the story we're hearing that eh, they want to come back and the son one day. It's a lie. Owó máa ń dóra wọn nínú ilé Mohbad o. Oh. Ṣé ò tiẹ̀ yẹ wé tí gbogbo èèyàn bá tiẹ̀ ń sọ̀rọ̀? Is Mama Mohbad supposed to be? You understand? ẹ mọ bí ọ̀rọ̀ yìí ṣe bó ṣe ń re mi lára. ẹ mọ you don't know how this thing dey irritate me. I don't know. I don't know, Sister Funke Because at the end of the day, this matter is complicated, it's rubbish, it's annoying, it's irritating. If people want to help them shook mouth, They said they asked her in the court of law, ever since your husband have been married to you, has another man climbed on you? She didn't respond. What does that mean? But do you see, as you see me so, wallahi, that doesn't bother me. I'm sorry. Because, okay, why would it bother me when Mohbad is not even around ṣé ta lè à ń jà fún ná àbí you don't understand if Mohbad had told the father true true and they have asked him, her the question and she has no answer like no or yes I can't be here now and be worrying myself and say ah what's ejo that is their cross But the one paining me is that how can Mama Umi, and that woman that came out, she's the one that came out. I was doing like this, so. Ah, okay, what does that one want to sue Baba Mohbad for? Because they asked to speak to Baba Mohbad. And Baba Mohbad said to the Mama Mohbad, no, I'm not speaking to you. Anything you want to say, go and meet my lawyer. I will speak to any of you through my lawyer. Is that an offense? That is Mama Baba Mohbad's offense now. Because he doesn't want him to be recorded. He doesn't want them to put him in unnecessary trouble. Already, as the man is, It talks only through one person, which is African TV. You can't hear him. You can see. You can't hear him going here, dear. dear mm -mm. The reason why I am now going to tell you people publicly here, I really pity that man. I really now, you know, before I, I not sent. I, I sent small, no, but, but I really pity him because he's the only one that is standing for justice for his son. He's the only one. Tell me what why what do they want to discuss with him that ends them going to say that they want to sue him because he says he's not talking to you people in private. Only ní òun ò bá in private. Bí ikú ilé Mama Mubad, you are the most irresponsible mother in this section. You know, they have been saying here, yeah, you cried, you cried. Mufi bad, dear noni. But for me, I can't pity you. Wallahi. I can't pity you because I have never seen a mother like you before. I am not saying fight. In fact, I'm not saying be at loggerheads with your daughter-in-law. But I am saying the family of Umi, you are supposed to be at loggerheads with them. If they can collaborate with their daughter to want to get justice for their daughter, what is your own? That you cannot put your head down because of ìjẹkújẹ olè poverty mindset you have. They, maybe they promise you America. The person that is helping them from America is fighting them. Oh. Yeah, you don't know. So you didn't know that your daughter, your son's visa came out a day to the day they went to Ikorodu. I Abi, once they were at Ikorodu, he was meant to go and meet Bella. And your son died two days. How can you just get a visa and you will die? And you are not crying let people ask you what is wrong you should tell them that you don't want to live anymore kí wọ́n ṣekú pa ìwọ náà. you are very stupid olúwa ṣèyí fún mi may you are mad who is coming for who kò ní dá fún yàrá ẹni tí ò bá if you don't come for me may God punish your father and your mother kò ní dá fún gbogbo yín kò ní dá fún ẹni tó tó táìpù yẹn olórí burúkú coming for who ta ni yín kò ní dá fún yín olúwa ṣe yìí bó ṣe táìpù sí níbẹ̀ yẹn kò ní dá fún ẹ ó máa kúkú òjijì ni ẹ ṣí èrè do not come for me don't come for me orí yín ò pé kò ní dá fún ẹ bó ṣe táìpù yẹn ó máa kú ikú tó pa Mohbad irú kú bẹ́ẹ̀ ló máa pa ẹ́ ó lọ ṣì. mama Mohbad mo jẹ́rìí pé ìwọ kọ́ ló wà nínú id yẹn ẹ̀yin olórí burúkú set of bullies you people want to bully baba Mohbad and bully people that are seeing it coming for ta ni ẹni tó fẹ́ come for me kò ní dáa fún yín ẹ kú mọ́tò máa jáàmù gbogbo yín pọ̀ ni ẹ̀yin olórí burúkú déédéé olòṣì yìí olórí burúkú olòṣì gbogbo ikú tó pa Mohbad á pa ìwọ tó táìpù kínní yẹn ìyá ò ní jèrè ẹ bàbá ẹ ò ní jèrè ẹ ẹ̀yin olòṣì yìí olórí burúkú olòṣì coming for who sue mi ni ẹ lówó tẹ fẹ́ fi sue mi ni bombastic elements àwọn asúniṣẹ́ olóhùn lórí burúkú bullies bullies. Don't tell me not to curse Jare. If you don't want to be here, go away from here. Well, what are these ones? Tó máa bọ́ sínú fake ID, tá máa bully àwọn èèyàn. Ẹ bá pa Mohbad, ẹ tún pa bàbá ẹ̀ ni the fi olórí burúkú olòṣìyẹ àwọn èèyàn máa people will be in the world you will be telling them who, who is coming for who who is coming for who olè olè olè ẹ̀yin olè òṣì yìí criminals. How can, how can, how can you, how can you people stay in, in, in one secret place and be, and be bullying? That who is coming for who? Kò ní dá fún Coming for who? Coming for who? Suing who? Kò ní dá fún If you, tẹ́ bá, tó bá, tẹ́, tẹ́ bá sùn, ẹ what do you people mean so after tẹ pa Mohbad ẹ feel if pé so nobody should take side with the father ẹ fẹ́ pa bàbá no. who is coming for who kò ní dá fún ẹni tó táìpù yẹn ẹ̀jẹ̀ ara ẹ̀ máa gbẹ ni Moses only Jesus only ní gbogbo ẹ̀ ó máa gbẹ ẹ̀jẹ̀ ni olùsíwá amputate ẹsẹ̀ wá fún ẹ lábẹ́rẹ́ intravenously kò ní bá ẹ analytic àbí kíní kan reaction á ṣí ẹ ìyá ò ní jèrè ẹ bàbá ò ní jèrè ẹ bí bàbá Bọ̀bọ́lájí ò ṣe jèrè Mohbad ó lọ ṣì ẹ̀yin bullies dédé yìí ẹ̀yin apààyàn olórí burúkú má ṣàǹfààní. ẹ máa lọ kiri ẹ máa búlì ẹ máa búlì àwọn èèyàn You won't allow people say the truth. So it is right for them to go and be suing Baba Mohbad Nitori Kini. Bí bàbá tí yín ò bá tiẹ̀ he has a right láti jèrè ọmọ ẹ̀. Èwo ni kọ́ ọmọ kú tọ́kì ìdààmú tún bẹ̀rẹ̀ fún èèyàn. Kí ló fò ṣì gan-an àbí ni? Court of law tó ń dájọ́ ṣé wo ò try ní àbó ṣì orí burúkú tẹ̀ ń ṣe kiri yìí náà kò pọ̀ tó ní èyí olórí burúkú dédé yìí asúniṣẹ́ ọlọ́run ẹ̀dá unfortunate people. Can you look at imagine you be talking, saying your own thing as the thing they hurt you. Some people will just come under fake ID, they threaten, say they won't sue me. Sue me for what? I say it and I repeat it. Mama Wumi, ba Baba Mobad, you people are the most irresponsible mothers I have seen since I've been in the world. It's not people like you that should be a lawyer, prefer sutani. I lie. I'm ready to support Baba Mobad. I'm ready. Look at me very well. I'm ready to support Baba Mobad. Bring it on if you are the ones under on fake ID, which I doubt, I am ready to support Baba Mubad. Baba Mubad, when he's going to court the next time, he's not going to go alone. He will go with many lawyers. She sọ pé lórí ni yín ni. Ẹ̀yin will be sued koni dafu dá to ẹni tó type yẹn. Kò ní dá fún type yẹn. olórí burúkú olòṣì àwọn ìyá ẹ ọmọ ẹ àti gbogbo ìdílé ẹ àti ìwọ tó táìpì omi ẹ̀jẹ̀ àgbẹ̀ bó ṣe ń táìpì yẹn bẹ́ẹ̀ ni kò máa rí fún ẹ mò ń dá padà sí ẹ lórí títí dé ìran kẹwàá ẹ bẹ́ẹ̀ ló máa rí fún ẹ gbogbo bí mo ṣe ń prophesy lórí bẹ́ẹ̀ ni kò máa jẹ́ fún ẹ anybody tó wà lábẹ́ uh, id yẹn mo mọ̀ pé ó lè má jẹ́ orúkọ ẹ bọ̀ bó ṣe ń kọ́ bẹ́ẹ̀ ni kò máa rí bẹ́ẹ̀ wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ìwọ lọ́n bí bá dẹ̀ ṣe ń sọ eyín òkè tí mo kọ́kọ́ wí bí mo ṣe fi pàṣẹ tí ọlọ́run mú ṣe bẹ́ẹ̀ ni kò máa rí fún ìdílé ẹ ìwọ àwọn ọmọ ẹ gbogbo àìrán ẹ dìran tètè kẹran dìran kẹwàá ẹ nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad á ṣẹlẹ̀ sí ẹ nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad á ṣẹlẹ̀ sí ẹ gbèsè ayé ẹ ò tún ní wá táìpì irú ẹ mọ eyín òkè tí mo kọ́kọ́ wù yìí bí n bá ṣe fi ń sọ tó wọ Ọlọ́run ní pé má fi máa ṣépè mo fi ṣépè fẹ́ nìyí ní ọjọ́ tèmi ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí nǹkan kan tó lè wẹ̀ mọ́ fún ẹ lọ sí anywhere wàá sọ fún ẹ pé o ti ṣe ẹni tí ò yẹ kó ṣe olórí burúkú. mo mọ̀ pé mi ò kí ń ṣépè mo máa avoid ẹ̀ ó dẹ̀ nídìí àsọtẹ́lẹ̀ ni but ó yọ pé ìwọ máa wà lára àwọn tó máa gbà máa lọ ran máa lọ ran máa lọ ran as I was saying ẹ̀yin èèyàn gidi so when I heard it ó mà dùn mí o so I called Baba Mohbad orí ó dùn mí mo ní à ah, kí la tún ń gbọ́ yìí o why are they suing you I mean what is that for ah they said eh eh he said eh ah, lọ́yà náà ó try ní court lánàá he said this. He said, I said, yes, people that were there have spoken to me. You know what? They already know what happened. Eh? Ni gbọ́ lẹ́nu mi. Ọ̀rọ̀ <laughs> Even in the court yesterday, I want kan ti tú. In the court yesterday, I want kan ti tú. Hmm. Baba Mobani, don't worry everything is in don't worry ọláládé ẹ gbàgbé gbogbo yẹn ẹ ṣe báyìí gbogbo ẹ wà yẹn under control there are some things baba Mohbad has a lawyer he has a lawyer but there are some things that will be added to it you understand for him don't worry about that you see this case won't have been this bad if not for Wumi's mother and um, what's his Wumi's mother and um, um, um Mohbad's mother. Ẹkún egbére tí màmá Mohbad ló ń sun ní court lánàá. Wàláì kì í ṣe pé mo fi mo ò lè pítì ẹ̀. Ọjọ́ ẹkún ẹ̀ ò tí tò because Mohbad ò tí ì dọ̀run kí wọ́n tó máa bà ẹ̀yìn Mohbad jẹ́ maybe that is the reason she chose to want to talk to the man but ó ti late because ẹ ti bà nǹkan púpọ̀ you people have allowed sisiku when the matter the moment the boy died you were meant to work hand in hand with the father of the boy ṣebí Quilty Abiola bó ṣe jẹ́ ọmọdé tó yẹn he suggested it but they were ẹni kò máa you the mama Mohbad àwọn kan ti sọ fún ẹ pé kí ni kí ẹ má gbà fún bàbá Mohbad ẹ boycott ẹ cut ẹ off it is not possible it is not possible òun ló lọ ẹ you all of you ọ̀sán kan òru kan lẹ dé ọbẹ̀ dùn tán ni gbogbo yín gbé fork and knife dé you mama Mohbad yes God used you as an instrument to bring that boy into the world but you hesitated. o kúrò nígbésí ayé ọmọ yẹn at the age of three ó ṣán lọ ó ṣán lọ bàbá Mohbad ló wà pẹ̀lú ọmọ you can't come and reap where you did all this Yawumi. if baba Mohbad did not take care of Mohbad tó o bí ọmọ lógo ṣáwọn Wunmi máa wá meet ẹ when Wunmi was age of fourteen definitely Mohbad must have been out maybe sixteen or seventeen Where, why were you, young, young Yamubad? And even Wumi, where was she when, when ba Baba have been taking care of the boy till he was that age? People are getting lawyer to try and sue your demand, and you are you are supposed to. Even if he says to you, he's not going to talk to you. True, talk through my lawyer ẹ ṣì máa bẹ̀ ẹ́ ni. ṣebí you are you people are lérí fún ẹ àwọn tó òun náà òun náà ní you think you think you, you think eh? wèrè èèyàn ló máa gbọ́rọ̀ wèrè èèyàn náà ló máa da you think the world is not watching you think everybody is a feminist no àwọn tí ò ní bàbá gidi tí ò rí bàbá tọ́ wọn tí wò that don't have good fathers good background like Olori Buruku tó wá táìpì tí ò rí bàbá gidi tọ́ wò ní ìfẹ́ láti lé àwọn tó ní ìyá bí ìyá Mohbad bí ìyá bí ìyá Wùmí àwọn ló máa máa ní pé bàbá Mohbad ò ní ẹ̀tọ́ láti máa ṣe bàbá bó ṣe ń ṣe bàbá yìí àwọn tó tó wá láti gidi èmi rí bàbá tọ́ mi mo rí baba gbà mí mo rí bàbá lọ́ọ̀vù mi so I appreciate fatherhood mo dẹ̀ rí ìyá gidi tọ́ mi mo rí bí ìyá gidi tó wò mí I appreciate motherhood so when I put myself in the two shoe I'm able to love them and act accordingly when I see them in situations like this but then, how can ọbẹ̀ dùn dán ni now mo lélélélélélélé mọ ọba bàbá Mohbad sì kọrin yẹn fún mi lénìí wọ́n wá wá wá wá wá wọ màrí o wọ́n lélélélélélé ó ní àwọn làwọn kọrin yẹn wọ́n dà ọmọ àwọn wà lẹ́yìn àwọn tó máa ń lu ìpè ó ṣàṣọ nǹkan tó kọ́kọ́ fẹ́ máa kọ́ nẹ́sì ó kọ̀bẹ̀ sí ní ó máa lù pé one thing about him is kò sí nǹkan tó gbé talent ni from heaven kò ní ìdá tí lọ train anything ó ní orin kọ́ ló ń kọ lẹ́yìn àwọn tẹ́lẹ̀ náà ló dẹ̀ ń tó kọrin look at him and he used that song to sing I don't know the lyrics yo. Ah, ah. they are trying to just tell us the cause of death bẹ́ẹ̀ ṣe ń gba wájú why Why? You people are not even pitying the people that have been remanded for this cause. And truthfully, they haven't done anything to Mubad. You are not even thinking of that. People that have been remanded for this cause and they have not done anything to Mubad. And they are there. ẹ wá máa lọ threaten kò ní dáa fún yín kò ní dáa fún yín gbogbo ẹ̀yin tẹ́ jókòó báyìí tẹ́ ẹ ní ẹni tí ò bá dúró jèrè ọmọ ẹ̀ inú yín máa máa dùn sí ẹ fẹ́ máa gbógun tó ọlọ́run ogun ọ̀run á gbógun tì yín ogun ọ̀run á gbógun tì yín tí gbogbo tí gbogbo á rù yín dànù á sọ yín dànù sí ilẹ̀ Palẹ́sínà á crush yín àwọn ará Palẹ́sínà á pa yín dànù. kí ló dé and I will be on my platform do you see me going up and down to go and talk to you lakuregbes I will be on my platform ibi tí Facebook rọra fún mi you will have the guts to come and tell me they will sue me kò ní dá fún ẹ for typing that olóṣì. The truth is already unveiling but I will allow everything to come out as according to the way they are going about it. You know the law is taking its course. Mind you, ẹ má nà gẹ̀rẹ̀ o, autopsy is yet to come out All these things that everybody is saying, they should remember that there's an autopsy result coming out to either back up what they have said or going to go against what they have said that's where there will be trouble. So don't think that those cross-examining that they are doing, apart from other cases like what is the cause of trouble between you and uh, Baba Mohbad, uh, those ones, wọ́n máa béèrè ni, they are just um, going, you understand? But the cause of death, which is our own interest on this platform, then you are, you, Yawumi, and you àbúrò ìyá Mohbad ẹ fẹ́ ẹ ń gba lọ́ọ̀yà ẹ jọ kí n ti yín then that means Liam Liam á máa gba lọ́ọ̀yà kẹ́ Liam should get lawyer nìyẹn ọmọlọ́mọ ṣé kò wá ní gba lọ́ọ̀yà ńgbà táwọn irresponsible ṣé ẹ fẹ́ jà fógun ni àbí what is you people's own haven't Baba Mohbad been fighting you Ìyá Wùmí even before the death of Mubad? What is your own? What is your own? You know what? Any case. Hmm. Go and write it down. Any case. They will know you people are illiterate, no? Waste the money. I shall hope it's not the money you to pay uh, your ledger. Because I know you people can't afford it. I shall hope it's not Mohbad's money ni wọ́n fún yín envelope tí wọ́n fún ìyá Mohbad mo ò pò nǹkan lè fi lọ sanwó lọ́ọ̀yà tọ́lọ́run bá máa ṣe I don't know the law in Nigeria I don't want to talk about property yet I don't know the law in Nigeria that's why I don't want to talk about property yet because we have not gotten to that stage but I can tell you one thing. Mumi's engagement is legal marriage. Because it seems like with the way I'm seeing them, they are interested in the property. Ogún ni gbogbo wọn Nothing. I don't think they want to even care about waiting take the life of Mohbad. They said that yesterday when it was done for Adura, you know I've said that yesterday when it was time for Adura, Iya Mohbad tó ń that I've told her that it is not the time to cry. <laughs> the lie alone she told before, before be, being realistic and being truthful, tí be Ọlọ́run bá wà. Eh? She should go and túbá fún Ọlọ́run Go wá sọ òtítọ́. Hmm? Whatever she went to tell Adura, kọ́lọ́run jọ the same way we said kí ọlọ́run kó sí ọ̀rọ̀ yìí nínú àárí òótọ́ kọ́lọ́run kó sínú àdúrà let àdúrà come and say his song on the fifteen we are waiting. we are all waiting. Nothing will do any of us. We are waiting. Ọjọ́ ẹkún yín kò tí ì tò because you have no fear of God gbogbo church tẹ́ ẹ̀ ń lọ gbogbo yín you are all fake that's fake because I was wondering why Baba Mubad said I was playing along with Mubad. he wanted me to marry the mother back you know I was thinking I didn't know that Baba Mubad and Iya Mubad used to go and bench in Mubad's house ẹ rí i pé nǹkan ṣẹlẹ̀ meanwhile stepmother She, no, no. How can you people go and be sacrificial, socrumoso? I waiting me that speaking in tongue where only Mary talk. Did they do am. Ṣé ẹ rí pé ẹ rí ga. That speaking in tongues ibi tá ti nídìí ẹ̀ gangan rèé sacrificial ẹ rí pé ọ̀rọ̀ yẹn ga Iya Mohbad should come and tell us when uh, Mohbad was saying that they should reconcile, they should reconcile. Where was she and Baba Mohbad meeting? Ma, Iya Mohbad should come and tell us. Ṣebí wọ́n ṣì sacrimasha ebro sekere um, eh, Baba Mohbad after they have eh, splitted up when Mohbad was trying to reconcile. she be that is the reason why Mohbad fi lọ fi ilé ìyá Mohbad sẹ́gbẹ̀ẹ́ wọn ní Kòròdú bẹ́ẹ̀ He really, you know, we had desperately wanted them together. I was thinking, ah, bóyá wọ́n ṣì ń bẹ bàbá mu. Àṣewó ti ń dóra wọn. Yes, Mohbad was okay with his parents benching. That was why he wanted to do marriage for them. Correct. But Baba Mohbad went to that house again because he said he was playing along. But in his heart, it's possible that, like he said, playing along because he noticed that without that, they won't do anything for him. Yeah, yeah, Wumi lied against Baba just no, no, no, no. Baba Mubad already told us, K boss man. Baba Mubad already told us that he was playing along. But Baba Mubad went to that. Maybe he didn't have sex, so. But the understanding I get is that they are still having sex because Baba Mohbad then went to that house with his girlfriend, with the one that Wunmi actually saw girlfriend. Because you remember day one, the girl that spoke that we, we they said is his girlfriend. I don't know. Wunmi's sister also said the same thing. Wunmi's sister also said the same thing that is the girlfriend if you remember now say ah how can she say girlfriend when they said it's baba Mohbad's stepmother so you see it is Wumi that fed the sister all the stories she told us it is Wumi now his girlfriend bossman k bossman are you getting me no that different girl woman one was to get under his flesh Maybe he did, oh, but well, that one was to get under his flesh. Maybe he did. You know, maybe he did. I can't, you understand? Just the same way Baba Mubad said, yeah, Mubad was, um, um, Mubad told him that Mumi used to go and sleep somewhere, somewhere, somewhere. You understand? You know, for us to be able to take in that, for us to be able to take in Baba Mubaso, we have to try and take in Mumi Son too. But we, we as a person, we just think, okay, does it really matter anymore? What matters to us is, could this thing have led to the death of Mubad? The area of Umina? you understand? Was, th was there any reason why Mubad, that voice note, did it lead us anywhere? Was there a fight between them that night in the car that Prime Boy said? That Prime Boy said, you know, was there really a fight between them? Do you understand? if there was fight to, between them could it be that after they got home because they said that day the boy got his visa to america the boy get got no the girlfriend the lady that talked the lady that talked first you are mixing it up k Boss man. one lady that went to show them burial ground one short lady that was saying ah arakuku sọ you know we said the stepmother the lady this the younger older sister said is baba Mohbad's girlfriend do we know who is the stepmother who is the girlfriend we don't know ó ti dàrú mọ́ wa lójú and he says for some reason it's even none of our bill bó bá jẹ́ òun náà ló lọ́wọ́ nínú ikú Mohbad kóun má kú mọ́ ọ̀nà the stepmother you know we saw her in the courtroom don't let us mix things up o oh. let's not confuse ourselves k boss man o oh. let's not confuse ourselves o. Oh. Let's not confuse ourselves. Let's remain on this on the spot. You understand where we are going. What is hurting me tonight that I came to talk about is that I learned these two people got lawyer. Please, for what? Wunmi can get a lawyer. Baba Mohbad has a lawyer because they are countering each other in the court of law and their cross exam, Mumi's lawyer is there. Baba Mohbad's lawyer is there. They cross-examined Mumi the same way they cross-examined Baba Mohbad. But it's going to be hotter very soon because at the end of the day, if all these people, Mama Mubad, sister, Joy Sofumike, look on Mama Mubad, sister in this matter that he want to sue Baba Mohbad Fúnkẹ́ ni o ẹ ẹ gbà mí o I don't understand people can you explain to me. What is Mama Wumi's own that they want to sue Baba Mohbad for defamation of character? Really? Those kind of people, is it not enmity they want to use to end this whole matter? Then you expect that man to allow all the son stuff to go tẹ́ ẹ̀ ń bá gbé ogun tó tó yìí ah. <laughs> you people are not serious if if Baba Mohbad is a true father he suppose die there he suppose die there I don't know about the law in Nigeria you understand because the law determines what will happen when it comes to Mohbad's property. A lot of things are wasting away as we speak. Even Mubad Gogon has his lawyer. Mubad has his lawyer. But I don't think he can defend anybody as at now. His own personal lawyer. Look, Wumi is married to this man as a as to his her husband is legal. Only that The only thing is that in such situation, if they are fighting and they bring themselves to the court because Mohbad is intestate, he didn't write a will. If they bring, the court doesn't have a right to come and say, ah, we must share your property for you. No. They will bring it to the court. If they don't bring it to the court, Baba Mohbad has a right to say, this is how the whole thing for his son should go. If they, if, if, if he's in doubt of paternity due to what is happening now and the one that the mother is causing, they will tell Liam to do DNA. Then they will do something like an um, what did they call it? Oh, uh, not estate, something like that, where they would uh, uh, just fund something. I've forgotten the something they call it. Oh, uh -huh uh, Wumi's mom got a lawyer. Yeah, Wumi's younger sister got a lawyer. Wumi and Iya Mohbad got same lawyer. And all these lawyers are to fight again. Can you imagine? Yes, that's what I'm saying. I didn't even know that Iya, Iya Wumi too got a, a lawyer. I didn't know about that. Iya Mubad. sorry. I didn't hear Iya Mohbad. I only heard Iya Mubad's younger sister. <laughs> a trust fund. Thank you. A trust fund. A trust fund will be put, they will do that for Liam. So when they do that trust fund for Liam until a particular age, mm, they will probably give Bumi. They won't put the trust fund in Bumi's name. Oh. They will put it in Liam's name. Mm? They will give Bumi something because it's not, you know, she's traditionally married engagement to is 18 yes. And you know what? Baba Mubad will be giving the bulk of it. Go and ask if it is the law of Nigeria. Go and ask anybody, a judge or a lawyer in Nigeria. Because as far as they are concerned, Wunmi is going to go and marry somebody else. But Liam, they will do a trust fund for him. By time he's 18, then they will give the Baba Mohbad will be told to take care of everything. And in fact, they may even put the trust fund in care of Baba Mohbad, not Wunmi. If Nigeria that I know, go and ask what I'm telling you people because she did engagement, not court marriage. If they not agree settle am amicably as it should be, as it should be, if they are doing it the way they are doing it, the way they are going about it now, yeah, mobile got same with Wunmi. Eh, and Wunmi's mom got a lawyer to fight mama to fight him against defamation. So I learned when I heard it, K, K, I was like, why? K Bossman, can you tell me the reason why these two people, forget Wumi, Wumi is part of the family. Uh, eh, Iya I didn't hear about Iya Mohbad soon. But yeah, and to be sincere, I spoke to Baba Mubad today. I don't think he knows that Iya Mohbad is involved. Or maybe he said it, I didn't hear. He only told me about those other two, which everybody I think knows about it now. <laughs> I you know, but he didn't mention Iya. The only thing I learned is that Iya Mubad wanted to speak to him at one point before this yesterday, and he he refused. He he said anybody that wants to speak to him about this matter, especially from Iya Mubad, anybody, Wunmi, they should speak through the lawyer. Iya don't have a lawyer. Huh? Because Baba Mubad did not say that Iya has a lawyer. Me, ní He, he, he only he didn't say so. To be sincere, mi ò gbọ́. Except maybe he said it in a hurry and I didn't I didn't hear Yamubad has a lawyer. Liam doesn't have a lawyer. Adura doesn't have a lawyer. Iya doesn't have a lawyer. Yamubad wants to ọ̀rọ̀ yẹn she's confused she wants to be here she wants to be here but she pọ̀ sí ọ̀dọ̀ ìyàwó but ó ti that's not how a mother should do. Okay. Mark Nelson said, Madam, there is going to be an inheritance tax, tax whereby the government will take a certain percentage of Mobat's estate. True. You are correct. True, true. Mark, you're right. You're very correct. But yeah, Mobad has a lawyer, but conflict of interest, you know, he can't do anything. The part Mobad lawyer needs to play. Who will work with him? He's supposed to work with Mumi. Do you know? But because of the father, the conflict on ground, the boy, the lawyer is in a limbo. He's there like this. He's probably not even in the court except the court calls him to ask some questions, background questions about Mubad. He's, he can't. He, there will be conflict of interest, and I doubt very much if he has a, if he left a will. I doubt very much because Mubad wasn't expecting to die. And no, I doubt very much. They may end up. The court may end up settling it for them. Do you understand? Because the the head of the family who I'm standing in for baby Liam. Yes, baby Liam is definitely, you know, baby Liam, the, baby Liam, these useless people now, all of them, especially the useless grandmothers. I want you, you know, if Mama Mubad and Yawumi are not criminals, only, they would have been the one to help resolve this matter as women. But no, what Yawumi wants to shop from this daughter's side is affecting her thinking faculty. What Baba, Mobad, Mama Mobad wants to chop through Liam as I'm the gra is affecting her. Yeah, you will see it all unfold. You people will see it. But you have not heard from who? Who do you want me to hear from? Heard from who? Mary, who do you want me to hear from that we are we have all not heard from them? Are you not hearing what they are saying in the courts?